العشاء وسطه وفي الصبح بطواله فقال أبو هريرة ما صليت وراء أحد أشبه صلاة لرسول الله صلى الله عليه وآله وسلم من هذا أخرجه النسائي بإسناد صحيح وعن زبير بن مطعم رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في صلاة الفجر يوم الجمعة ألف لام تنزيل السجدة وهل أتى على الإنسان متفق عليه وللطبراني من حديث ابن مسعود يديم ذلك وعن حذيفة رضي الله عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم فما مرت به آية رحمة إلا وقف عندها يسأل ولا آية عذاب إلا تعود منها أخرجه الخمسة وحسنه الترمذي نعم àwọn àdìsí tí bàbá mi wáyé báyìí àti àwọn àdìsí mi tuntun bọ̀ wọ́n jẹ́ àwọn àdìsí tó ń tọ́ka sí àwọn akéwò ìtànà ìṣòlòlò àríwá àríwá sẹ́lẹ̀ wọn máa ń ké nínú àwọn àrùn wa àti pé báwọn ni ó fún wa máa ń ké bóò ní ti ṣe máa ń gùn sí eléyìí òun ẹ̀ ṣe àwọn adéṣe tó ń tọ́ka sí. Suleiman ibn Yasar òun jẹ́ ọ̀kan nínú àwọn àgbà àtẹ̀bẹ̀rì. Ó jẹ́ ẹrú fún Maimuna. سيدي هو النبي محمد صلى الله عليه وسلم ميمونة سيدي ما هي ماما عبد الله بن عباس رضي الله عنهما أولاني سليمان ابن يسار أما يا سليمان إني عطاء ابن يسار قد يقنين على مدينة أو قنين على تابعين ومتعب ó sì jẹ́ olùmọ̀gbà olùmọ̀gbà ọ̀kan nínú àwọn òkò olùmọ̀dínà ti sábà ní Mẹ̀dínà àwọn olùmọ̀kan wà àwọn méje wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa òrùwà àwọn àwọn yẹn wọ́n wọ́n wọ́n ní òkò olùmọ̀dínà ti sábà. àwọn olùmọ̀ nípa òfin ti tí wọ́n jẹ́ méjì nínú wọn ni ibn ẹ̀fà. oníkànnà ọlẹ́nìkan ẹnìkan rẹ̀ torí ìjà tí torí ìkórìíra tó lè ní ṣùgbọ́n ó máa ń wọ láti jìnnà sí mímọ ayin èèyàn kódà kò sí pé kò sí mbẹ nítorí kọ́ mọ́ ụmụba kí yín tí wọ́n yin yẹn kọ́ mọ́ dínà kọ́ tẹ̀síwájú pẹ̀lú dáadáa túmọ̀ sí pé wọ́n bá sọ fún ọ pé kí iṣẹ́ ọ̀pàtẹ. wọ́n ní yínníyínní sẹ́ni tèmi fún ọ̀la ń yàn ò ní tèmi. lẹ́yìn sọ́mọ bí ìyá ti gbé ẹ̀wù wọ ọmọ Yorùbá lọ́rùn. ṣùgbọ́n lábẹ́ ìṣẹ̀lẹ̀ à gbogbo àyìn ìyá ń ṣe kí ní ìkọ̀dà. torí pé ó ṣeé ṣe kí wọ́n jẹ́ látàrí yẹ́yìn yẹn wọ́n ba gbogbo dáadé yẹn jẹ́ ìrìn àyà gbogbo dá. Nígbà tí wọ́n máa ń yìn tí wọ́n máa ń yìn wọn náà fi pé yíyìn tí wọ́n yìn ní ń wù ú ń dùn ma ń dùn ma ń dùn ma títí tí ó fi dìvẹ́lọ́pù ábí ti rí pé tí wọ́n bá olórí tó ń ṣe adẹ́pẹ́ ní ọ̀rọ̀ ní dùn. Nígbà tí wọn lọ bá ti dùn lórí pé wọn ò yín láti gbogbo nílé pọ̀ sínú ìwọ̀n. tòwó pé tó wá ti sábà ti yìn yóò mú kó tó tẹ̀síwájú eléyìí yóò wá ṣe ìrànlọ́wọ́ láti sọ gbogbo sẹ̀rẹ̀ kíkà rẹ̀ kọ̀ọ̀lẹ̀ rí àbòkè bá àríwá rẹ̀ tẹ́lẹ̀ wọ́n gbogbo àwọn lẹ́rú fún wa wọ́n wọn àdébì kan ó tún gba àwọn lẹ́rú fún wa tó lọ sí lẹ́yìn tí kò sí kan àbíkọ́ ló ti kìlọ̀ fáwọn èèyàn rẹ̀ wọ́n ní nǹkan yìí túbọ̀ àwọn ẹlẹ́wọ̀n ti mọ̀ sí ìtẹ̀jẹ́ àlọ́ fún wa òun náà ni ẹ̀ṣẹ́kù lọ́sọ̀ wọ́n ti ṣẹ̀ṣẹ̀ sí rẹ̀ pẹ̀lú àríyá àrìnì àwọn èèyàn. torí ẹ̀ èèyàn sọ́ra wọ́n á máa yìnyàn. tòtí kí wọ́n fi ànágbà Muhammad sọ̀rọ̀ àtúnà lérè bí wọ́n máa ń yìnyàn lórí téèyàn sí téèyàn sì sọ̀rọ̀ kẹ́nìkan yàn tí ó sì fẹ́ kí wọ́n yàn wọ́n sáyìn náà ni tọ́ àájẹlò bó ṣọrọ àlùmọkùnrin lọjẹ ìfúnni nílò òdùnnú tọlọ máa fi máa kájú fún yẹn láyé yẹn kó o ti ń ríro òdùnnú látàyè nù àwọn táwọn ti jẹ kí ọmọ àbí ìdùnnú kan lọ́kàn rẹ yà torí tí wọn ti ń bí ìdùnnú kan lọ́kàn rẹ yàtọ̀ àwọn òbí dá ó ti ti kó ti kí ni ọba gbogbo fẹẹ bẹ ń sá wọn. wọn ní ẹnìkan. الإمام البغوي رحمه الله وقال علماء الإسلام وستدعى لجوء أتبو فوريري الإمام البغوي وأن ترى كمان كني شرح السنة شرح السنة هي أنفاني كونو لك يا الإمام البغوي ọ̀kan wa nù nínú àwọn tíra tí ìmáàmù Bàbáwí ní nínú àwọn tíra rẹ̀ ó tún ní tíra tafsir tafsir Bàbáwí ó yẹ kí akẹ́kọ̀ọ́ tó ti kún wánà kí sì kí ìmọ̀ ọ̀hún kọ́jẹ́ kó mú un láti orísun tó mọ́ ó nírú àwọn tíra ìmáàmù Bàbáwí lọ́wọ́ torí kò ń bẹ nínú àwọn ẹni tí ọ̀pọ̀ irú wọn ọ̀pọ̀ tètè àlùsùn náà ó sì fi súnà rẹ̀ ṣeré síbẹ̀ ló ti jẹ́ pété máa ń kó àwọn síra tó jẹ́ ti àwọn àlò súnà tó bá fẹ́ rìpá sí tẹ̀síìrì àyà kan ẹ sọ pé ẹ máa rí kí wọ́n sọ pé وقال البغوي في تفسيره وقال البغوي في تفسيره wọ́n máa sábà rí sáà sí ọ̀dọ̀ Bagawi nítorí pé ṣe bá mú ìmáàmù lókè sí ìṣẹ́ mú ìmáàmù وما يعرف هذا التفسير ومن أهل السنة الصادق الإمام الطبري سوريا الإمام البغوي لأنه سورة عن شرط السنة وأني فلان كون صحيح tẹ̀gbẹ́jọ́ sunna àdìsí ni wọ́n kójọ́ bẹ́rẹ́gẹ́dẹ́ tí wọ́n ń sàlàyé rẹ̀ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan àdìsí náà wá wá nínú sẹ́kù sunna ti dábàá wò wọ́n ní ẹni tí wọ́n tọ́ka sí yẹn ó jẹ́ àmírù kan gọ́vnà Madina ní nígbà yẹn wọ́n lórúkọ rẹ̀ ń jẹ́ amúrú ibn Salama kìí ṣe Umar ibn Abdulaziz o kìí ṣe Umar ibn Abdulaziz. torí pé Umar ibn Abdulaziz. wọ́n bí òun lẹ́yìn ìgbà tábù òrẹ́rà ti kú wọ́n fi sọ ọ́nà àdébí pé àbú òrẹ́rà kí òun lẹ́yìn ẹni náà bóòlù tó wá lè kí òun lẹ́yìn ẹni tí wọ́n fi bì tó ń fi kú mo rò pé wà kí lórúkọ rẹ̀ amúrú ibn Salama ètò Umar ibn Abdul Aziz. wọ́n ní ó máa ń ké ó máa ń ká kí ó èyí tí ó kùn gan ní sọlá tó pọ̀ ó sì máa ń ké àwọn súrà tó kúrú ní sọlá tó làákù ó sì máa ń kà ní sọlá tó Maghrib nínú àwọn al-qisar al-mufassal nínú al ọ̀kan nínú àwọn olùmọ̀ wọn ní àwọn súrà ni tó ti kọ́ bẹ̀rẹ̀ láti wọ̀sọ̀ bá ti sọ̀rọ̀ والصافات صفا àbí àwọn súra tó bẹ̀rẹ̀ láti súra tó jàdíyà tí àti bẹ̀ ní alùpùpùsọ́ọ̀rù mọ̀kọ́sọ̀rù ti bẹ̀rẹ̀ àbí igbó bẹ̀rẹ̀ láti iná pẹ̀tàkìnà lẹ́kà ẹ̀ka mùbínà àbí ọbẹ̀rẹ̀ látara súra tó ṣèjúra yáyọ̀ lẹ́dínà ànúlá tó kọ́ dínú bẹ́ẹ̀ ní ẹ̀rẹ́ ìlẹ́gì wọ́rọ̀ sọ̀rọ̀ àwọn ti في سورة الصف sọ. ayọ̀ lẹ́dí náà wọn mọ̀ sọ́kò lónà máa سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لما تقولون أبي يسبح يسبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون àwọn kan ibi náà láti tabaraka ló ti bẹ̀rẹ̀ àwọn kan ní láti sẹ́pẹ̀ ṣẹ́tìmá ọ̀bìkẹ́ lẹ́ẹ̀lẹ́ ní kòtò àrùn mọ́kọ́sọ̀ ti bẹ̀rẹ̀ nípa àwọn súra tó kúrú tó kúrú tó kúrú àwọn kan ní láti wọ̀ bọ́ọ̀lá ló ti bẹ̀rẹ̀ ìwé lẹ́yìn ọ̀bá mú wọ́n àbá tó dàgbà àwọn àwọn súra yọ̀ ní lórí pé kìsọ́ọ̀rù lọ́kọ́ sọ́ọ̀nù ń parí sí olùkà òun ìrọ̀ pèlè àwọn bolo ti bẹ̀rẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tẹ gbọ́ ẹni tó sọ pé ọ̀pọ̀ àfà ẹni tó sọ yìí pé yàtẹ̀yà ẹni tó sọ pé alfẹ́t ẹni tó sọ pé fẹjúrat ẹni tó sọ pé ọ̀pọ̀ ẹni tó sọ pé tabaraka ẹni tó ní sẹ́bíẹ̀ ẹni tó ní wọ̀pọ̀ wọ́n ní ìní máa ń kà ní sọ̀rọ̀ àti ومن كا في وسط المفصل أو سورة الكلوك إليه تبنج ما مغرب له وفي الصبح تبادي الصباح بطواله أو سورة تبنج تنعم لمن كلا صباح فقال أبو هريرة رضي الله عنه ما صليت وراء أحد أشبه صلاة لرسول الله صلى الله عليه وسلم من حاله. إبن كل لن يعني كاريو kí irun rẹ̀ wá jọ tàbí ìṣòro wá sí làm rẹ̀ gí bí arákùnrin rẹ̀ yẹn gbàgbó rẹ̀ rà kọ́ kó kí irun lẹ́yìn rẹ̀. léyìí wọ́n fi hàn wá nígbà wọn lò mọ́sálàyé pé ṣíṣe súnà náà gbogbo wa ti sọ láti sọ́ọ̀tù làwọn ń gbé àbí sọ láti gbọ́kọ̀ làwọn ń gbé tá a máa ka àwọn súrà tí wọ́n fún un ní sọlá tó sọ àti sọlá tó bọ ṣùgbọ́n ìdá ké ní sọlá tó sọ ó gùn ju níta máa ké ní sọlá tó bọ lọ. láti náà tó bá wáyé dé ké sọlá tó rìn ṣá làwọn ń ké àti sọlá tó láwù táwọn níta máa ké níbẹ̀ táwọn máa kà níbẹ̀ ọjọ́ ìwọ̀n fún wọn kọjá ìwọ̀n fún wọn kò gùn jù kò sì kúrú jù ṣùgbọ́n lọ́wọ́ ti sùn láti lọ́gbọ̀rẹ̀ àti àwọn sóra tó kúrú tó kúrú. Iná wá fà. Láti máa kí àwọn sóra tó gùn ní sọ̀rọ̀ tó sọ̀ àti sọ̀rọ̀ tó gbọ̀rọ̀. wọ́n nítorí pé sọ̀látò sọ́fẹ̀ yẹn òun máa ń wáyé ni ní àsìkò táwọn èèyàn máa ń fọ́nú kọ́ra bẹ́ẹ̀ náà ni sọ̀látò gbọ́họ̀ òun náà máa ń wáyé lẹ́yìn ìfọ́nú kọ́ra ìfọ́nú kọ́ra ni ìgbàgbé kí ló máa ń fa ìgbàgbé ní lásìkò sọ̀látò sọ́fẹ̀ òun ni pé sọ̀látò sọ́fẹ̀ ìṣe ló máa ń wáyé lẹ́yìn ìgbà tá sùn. lẹ́yìn ìgbà tí a ti sùn ní sọ̀rọ̀ sọta sọ́fẹ̀ máa wáyé èyí sì máa pé tó súnmọ́ jù kò gbé lásìkò táwọn ẹni tí sọ́fẹ̀ lọ́wọ́ yẹn ọgọ́ọ̀rọ̀ èèyàn ní ti bẹ lórí kẹ́ńsùn ọgọ́ọ̀rọ̀ èèyàn ní bẹ lórí ọgọ́ọ̀rọ̀ èèyàn táwọn ń wí la gbà lérò lórí kẹfẹ́rí sùn kí ni yáyàn torí ọgọ́rin yẹn tá a sọ pé ń sùn yẹn yẹn làwọn ta ni àwọn mùsùlùmí. kí ni necessity tó wà nù kí kékeré ó di lásìkò kan pàtó kí ló fẹ́ ṣe tẹ́lẹ̀ nù. kí ló fẹ́ ṣe kí ló ń fà ní tó wà nù kó tètè sùn kí ó kò rú sí. ṣùgbọ́n mùsùlùmí òní gbogbo eléyìí dà lọ́dọ̀ rẹ̀. torí ẹ̀ ọgọ́rin yẹn ní sùn lásìkò àsùbà tó bá wá jẹ́ kí ń gbàtà ìbákẹ́ àlọ́m nẹ́ṣọ́ra iná àtọ̀ iná tẹlifóòtà. ìtọ́ dájú ní pé ọ̀pọ̀ èèyàn tó ti kí mọ́sálásí tó kalẹ̀ máa ti sàlùwà lágbẹ́ àpò níbàmù. ọmọọ̀sẹ̀ tí ì sọ sẹ́ni tó ṣe pé ń tiẹ̀ ń bẹ lórí ibùsùn báyìí. àsìkò tí ń gbọ́ wọ́n ń ka kí ó ránṣẹ́ nínú gbòǹgbò ń wò ó pé lókè lálẹ́ ìjẹta nìyẹn nígbà táwọn kì í ṣáà níbi tí ìrànràn tí ó gbé lọ subhanallah ìyẹn nígbà tí kí n bá tó dúró tí ò dúró tó bá tó tán tí ò tán yóò máa bẹ̀rẹ̀ sí kàkí ìkara rẹ̀ kó má mọ̀ sẹ́kọ́ tó bá ti tó tó bá yí aago tó bá yí aago náà lọ́ọ́ yá lọ́lọ́kọ́sára òfó mà sí olónìí ìtura kí lè máa mú ọkàn rọra tètè ṣe express ni lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ yẹn kò tiẹ̀ wọ́n kí á tó bá lónìí ní subhanallah bẹ́ẹ̀ náà ni sọ̀látò gbóhùn sọ̀látò gbóhùn onímọ̀ wá lẹ́yìn kàìlúùlà kàìlúùlà onáà ló ń tọ́yìn máa ń sùn lọ́sàn. ṣètò ọdọ́gba oníkíkí kàìlúùlà kọ́ wáyé síwájú sọ̀látò gbóhùn. ṣùgbọ́n nísìnyí kàìlúùlà ayé anabi sọlá àdìsẹlẹ onípẹ́ntẹ́ wa fẹ́ẹ́ ṣe kàìlúlà yóò ti kàìlúlà ara rẹ̀ síwájú sọlá tó bọ̀ àti sì jẹ́ àsìkò táwọn èèyàn máa ń sùn tí wọ́n máa ń fara balẹ̀ lẹ́yìn wàhálà tí wọ́n ti ṣe ó súnmọ́ wọ́n pé àwọn èèyàn ní mọ̀ pásítọ̀ ọ̀run tó ìgbà tí lè mọ̀mọ́ bá ti bá gùn yóò fún àwọn létí ọmọ aláǹfààní káwọn náà lè bá a ti wọ́n lè bá bá wọn wọn lélẹ̀ yìí ló fà á kí wọ́n fi pé ká pa sọ̀láàtù sọ́ọ̀tì gbọ̀ àti sọ̀láàtù làwọn. ṣùgbọ́n àti sọ̀láàtù bọ̀họ̀ àsọ̀tì àti bọ̀họ̀ ṣùgbọ́n sọ̀láàtù làwọn wọ́n ló máa ń wáyé ní lásìkò táwọn èèyàn wà lẹ́nu tẹ́ sọ̀tẹ́ni tí máa ń sún gbà yẹn sùn pé kí ni oníkálukú wà lẹ́nu tẹ́ gbà yẹn torí ẹ̀ wọ́n náà bùkátà sí pé ká ìrìn yẹn káfàgùn nítorí kí kálukú ó wà lẹ́nu tó gbà yẹn kò sẹ́ni tí ń sùn lọ́wọ́. ṣùgbọ́n sọ̀láṣí Maghrib a lè pa tó rẹ̀ gùn lọ títí torí pé àkókò rẹ̀ kì í pẹ́ títí wọlé lásìkò ìṣá òfìdí. nígbà tá a bá wá ka tí ó tó gùn gùn gùn gùn gùn a tó parí òun àparí ìṣá ọba wa ń bẹ àbí òní bá wa ń bẹ ọba wa ń bẹ. wọ́n ní sọ̀láṣí Ìṣá ìjọba tí wọ́n fi ní kẹ́mọ́tà kí ó tó gùn lọ sí ti ìpínlẹ̀ ẹ̀yìn náà mà nípa Mu'adh ibn Jabal radiyallahu anhu tó ń ṣe ìmáàmù fáwọn èèyàn ní sọlá ti àyíṣà tí wọ́n tẹnu lé Suratul Baqara wọ́n bẹ̀rẹ̀ sí ní falọ wọ́n tó rúkú wọn rúkú wọ́n tó rúkú wọn rúkú ẹnìkan yà rọra dáhùn jẹ nígbà tó dáhùn ó sì bá lọ bí òun tiẹ̀ lọ́tọ̀ tó má tó ti dọ́kì torí kọ́ mẹ́jọ pé àwọn kan tiwájú rẹ̀ bí wọ́n ti ṣe gbé ìkàlẹ̀ wọ́n ti sabotage méjì rẹ̀ tó wọ́n máa ń pé kótó ka ó ti gùn jù tó wọ́n sì ní bùkátà tó ń sàn wá nìkẹ́ wọ́n mọ̀ á tó fìtínà ni ọ̀nà àfẹ̀tínàánù à ń tẹ̀ ya mọ̀ á tó fìtínà ni wọ́n mọ̀ á sí. wọ́n kú bá ṣe máàmù fáwọn èèyàn wọ́n bẹ nínú ẹni tó ní bùkátà wọ́n bẹ nínú ẹni tó lẹ̀ wọ́n bẹ nínú ẹni tó ṣe é ṣe nǹkan dà láàmú torí rẹ̀ tó bá ṣe ìmáàmù fáwọn èèyàn ó gbé ìrùn fún yẹ lé ìjọba ti ṣe jẹ́mbẹ̀. bó tilẹ̀ jẹ́ pé àkókò rẹ̀ iṣẹ́ ọ̀pẹ̀ ṣùgbọ́n wọ́n ní àsìkò iṣẹ́ oorun sì máa fún àwọn èèyàn nígbà mi. ìrẹ̀ sábà wà fà láfàgùn jù ẹni tó oorun kùn wọ́n dájú pé yọjà àrùn ló kù lẹ́yìn wa. ètò ọ̀sùn aláyè ìgbà yẹn nísìnyí báyìí ebi ò ti máa pa àwọn èèyàn. torí pé kálukú nísìnyí wọ́n máa wò pé àwọn gbọ́dọ̀ lọ jẹun àwọn dùn alẹ́ káwọn sùn ẹlòmíì ti dáná alẹ́ ti dáná jẹ alẹ́ ẹlòmíì kò sí kò ní ọ̀dáná kò sí lọ ra jẹ tí ọ̀jẹ̀ lálẹ́ ló sì kẹrù kí olóúnjẹ kọ́ máa jẹ kó ti pack in kọ́ máa jẹ pé ọkàn fẹ́ bí gbogbo orú àwọn kan tẹ̀sí ṣáà ó ti wà láyè sìn yìí wọ̀nyí gan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìfésí wọn ọ̀tàkùtọ̀ náà nísìnyí ọ̀pọ̀lọpọ̀ kì í fẹ́ kírun kì í ṣe nítorí tọ́lọ̀ tẹ́lẹ̀ náà ní ìjọba ti kírun kò ní jẹ́ nítorí tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àtúnṣe ké ká lórí íńtánẹ́ẹ̀tì yóò jókòó sí di àkọsíṣàwé títí sọlá tó sófè òkè lọ gbóòrò ọba ń bẹ asúrì ọba ń bẹ magrebi ọba ń bẹ ìṣá ọba ń bẹ ìtẹ̀mí yẹn ti tẹ̀mí orí bó àbí òtí tẹ̀mí orí bó wàhálà òtí ti tẹ̀mí orí bó. ẹ̀yin ti mọ̀ ṣígbé tó máa ń wá àtúnṣe nínú íńtánẹ́ẹ̀tì fìtínà yẹn wọ́n máa ń pè wọn gan-an ó tún sílẹ̀ kalẹ̀ fún títí títí pé wọn mọ̀ wọnú lé wọ́lá àdìsẹ́ ẹ̀ ti mà kọ́ mọ́ lọ. ẹjọ́ sẹ́yìn láǹfààní ti lọ́pọ̀ jù nínú íńtánẹ́ẹ̀tì ní abí tó lè dá tèèyàn dé láyé lọ́rùn. ọlọ́pàá má ṣàbòsí o. ọ̀nà ti pẹ̀lú wọn sọ pé tó lè ba tìyàn nígbà tá a gbé dákun torí tọ́lọ́ o ọdún méjèèjì. wàá kó làkà ìwádìí táwa ṣe ó fi hàn pé tí ẹ bá wò fínísì dáadáa tó lè ba tìyàn jẹ́ láyé lọ́rùn lọ́pọ̀ jù tó lè ba tìyàn jẹ́ láyé lọ́rùn lọ́pọ̀ jù. because وقليل من عبادي الشكور ìyẹn ìyẹn sáwóró nínú àwọn nínú àwọn ẹrú Ọlọ́run ní máa dúpẹ́ fọlọ àwọn olùgbàgbọ́ òdodo àwọn ní mùsùlùmí ìyẹn ẹ wo pàṣẹtẹjì àwọn ẹni tí wọ́n ń kọ nǹkan sórí íńtánẹẹt ṣé mùsùlùmí ni ọ̀pọ̀ jù ń bẹ ni àbáwọn aláìjẹ mùsùlùmí ẹnìkan àwọn ọ̀tọ̀ Ọlọ́run lọ́pọ̀ jù bẹ ẹ̀yin sì ti máa gbé nílé iṣẹ́ àṣẹ tán àti kí ẹ a kì í fún tíkẹ́ẹ̀tì orí rẹ̀ tíkẹ́ẹ̀tì orí ibú náà wọ́n fún lẹ̀. ìdí nìlọ ti jẹ́ pé tó bá pọ̀ sí research lórí internet òun rí màá bẹ̀ on the other side náà kó orí ibú náà kún bẹ̀ bàjẹ́ orí ibú yẹn wá pọ̀ ju orí rẹ̀ lọ lórí internet. bọ́dà nǹkan mi tó ń pè tó research náà tó bá wò tó sì lóye dáadáa wàá mọ̀ pé àwọn mọ̀lẹ́sẹ̀dùn àwọn ẹni tí ò kọ́kọ́ lọ bẹ̀ àwọn lọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò kọ́kọ́ tó bá kà dínà wàá máa rí kí wọ́n máa rìn fúnlẹ̀ sí kékeré jọ́lọ̀ gà kí náà fẹ́ ti pè. ẹ sì máa fi ń tẹ́lẹ̀ máa ti ń kà tó bá ti pọ̀ jù ìwà arú àwọn ẹni tó kàwé ló náà máa ti kéde náà máa wò. torí pọ̀ ń tara ẹni tó ń kàwé rẹ̀ ọ̀ ń tara rẹ̀ kọ́gbọ́n ọ̀ ń tara rẹ̀ tìvẹ́lọ́pù òye fúnra rẹ̀ tó kájẹ́ bákan ló ń rí ìwọ náà padà máa ṣe bí rẹ̀ náà. ẹlòmíì ò jókòó oríṣiríṣi ó ti ó ti ó ti ó ti bọ́ ọ̀bẹ yóò wá máa ṣe aláàlá kí wọ́n sálámà kí wọ́n sáré lọ owó tó ń wó darí. torí ẹ ẹsẹ̀ rí kiri kò ní tètè bẹ̀rẹ̀ ẹrun pẹ̀lú yín ó sì máa kánjú kó tètè sálámà. bẹ́ẹ̀ náà ni bọ́ọ̀lù tí wọ́n ń wò láyè ti ń kọ́. òun náà bẹnu sábàbí ìyẹn àwọn ẹni tí wọ́n sì tún borí ìfẹ́kùfẹ́ ọkàn wọn tí wọ́n lọ kírun wọ́n lọ kọ́ síjọ máàkì a ah, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní wa mọ́sáàsì ẹni tó bá sì wá kíláàlà kẹta lámà ni ọ̀nà sí wọ́n tètè tún padà síbi títí ń bọ̀ bí wọ́n ti lọ kírun tó bá pé ilé iṣẹ́ tí máa wo bọ́ọ̀lù ló ti san owó tí ti ń wò kò ní sọ pé òun fẹ́ dé o pé pé òun bọ̀ torí ojú ọmọ ti láti tó mẹ́kún lọ kírun irun bá wò nínú ìtàn wíì. e bí jihadi kan níjà Ọlọ́run ni ẹ kírun lórí jihadi kan àti bọ́ọ̀lù yẹ̀yẹ́ ń dí àwọn èèyàn lọ́nà ọ̀pọ̀ lónìí ọ̀pọ̀ ti ń dí àwọn èèyàn lọ́nà láyé sọ àwọn mọ̀lẹ́kà yìí máa ń yà wọ́n lẹ́nu kí wọ́n bá kú mùsùlùmí hàn ọ̀nà wo ló fi bọ́ má ṣe lọ́wọ́ ọ̀gá àdìwọ́ o. torí di eléyìí eléyìí fi hàn wá pé ní gbogbo gbàtà bá fẹ́ kí sọ̀lá tó sọ̀tì àwọn kí súrà tó gùn bẹ̀ bẹ́ẹ̀ náà ni sọ̀lá tó bọ̀ ó tilẹ̀ jẹ́ pé kíkà kè ní sọ̀lá tó bọ̀ kámẹ́jì ogun tó irú ìta àmọ́ ìkè ní sọ̀lá tó sọ̀tì. àwọn sọ̀rọ̀ àti ìṣá wọ́n jẹ́ ìwọ̀ntúnwọ̀ntì magre wọ́n má lọ títì wọ́n má gùn lọ títì ìtọ́kọ̀jù òbúrúkú ká kí súrà tó gùn láwọn àgbà kan ní sọláàtì màkì. kéde yorùbá tá a máa kí alukurani ni àbá máa ka alukurani. náà a máa ń a máa ń ké e. àyíká. Padà ìwé tá a máa kàwé ni àbá máa kéwé gánì àtọ mọ̀ ń ké àti mọ̀ ń kà nà ọmọ nípìnlẹ̀ Yorùbá títí bóyá kìíní kan jẹ́ ké mo kó yé torí ìdúrà tó kọ́ ń kéwù wọ́n ń kéwù kí ń jẹ́ kéwù yẹn kí ni wọ́n ń ké wọ́n ń kéwù wọ́n ké kéwù. Kéde owó rẹ̀ àwọn tó mú ìwọ ni láwọn ọmọ. Ẹ̀sọ́rí tó bá kí ó nígbà wọn bẹ̀rẹ̀ wọn ni wú àlékún tó ní dánmọ́ lóbìnrin yẹn wú wọ́n yẹ wú. Òpè ti báyà ní sẹ́yìn ọ̀la wà dà lọ́wọ́ àdà lọ́sẹ̀ iṣẹ́ ẹ̀dá ọmọ tó ti tó yìí àwọn ọmọ tí ọ̀la ti ní sùn ká mọ̀ yìí padà. Wọ́n gé wú yẹn lọ́wọ́ àwọn àǹkà ìmà. Gbogbo yẹn àǹkà ìmà òní ti ké ìkíni báwò ká gbogbo yẹ kò sí yàtọ̀ kọ kàwé ọ̀ka tí ó kò sí yàtọ̀ pé mùsọ́lá kan àmọ́ bí tí mùsọ́lá yẹn ti wá gbogbo yẹ wa pé mọ̀ ń ka kí máa mọ̀ ń ka ọ̀rọ̀ ọlọ́mọ ń kọ̀rọ̀ anábì tó wá rí tẹ́lẹ̀ tó àwọn ohun tí ó wú ìhùn kò sì kò yé wa tó yé wa kò fẹ́ ṣé náà bá rò dáadáa wọ́n ń kéwú wọ́n lọ lé kéwú kí ń kéwú kí ni owó wọ́n yẹ kọ́ dẹ́pẹ́ ilé kéyìn náà àlébùtò ní fẹ́ẹ́ gbọ́dọ̀ sálẹ̀ ní jẹ́ ó sì máa kọ́ tẹ́ ilé kéyìn hàn náà àlébùtò ní fẹ́ẹ́ tẹ́ àlókè ní jẹ́ àìmọ́ràn ẹ̀sìn báwa. ilé ìjẹ́ bó ti jẹ́ ń bẹ̀ ọ́. حديث وهو لك رجلين ابن مطعم رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور wọn ni mo gbọ́ Zubair ibn Mut'im radiyallahu anhu mo gbọ́ pèsè kí wọ́n ní wọ́n pé ó ní agbára tòní tí wọ́n sọ pé ẹ báyìí báyìí báyìí tó kọ́ ni wọ́n wí ni ọ̀pọ̀ yẹ ọ̀nà pé lẹ́yìn ó tẹ̀sẹ̀ kọjá bẹ́ẹ̀ ó sì tẹ̀sẹ̀ kọ́mẹ́jẹ bẹ́ẹ̀ bọ̀tùgbà tó bá tó kó máa pọ̀ ni ó yàtọ̀ sí wọ́n sọ fún mi ni torí ẹ̀ ló ti jẹ́ pé nínú ìlú mọ̀kọ́lá lẹ́kùn tó ga jù téèyàn ti lè gba ọ̀rọ̀ wa oníkọ́ sọ pé sẹ́mẹ́tù hàtẹ́tẹ̀ hàtẹ́tẹ̀ ní àti sẹ́mẹ́tù àwọn ni wọ́n ní agbára tó tí mo gbọ́ kọ́ bá mi sọ̀rọ̀ torí ẹ̀ téèyàn bá jẹ́ mọ́dẹ́lì ẹni tí wọ́n máa kó ń gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ò kí gbọ́ ṣe ní ìsìn ọlọ́run náà ọlọ́kẹ́kọ̀ọ́ méjì mẹ́tírà àwa dé ọ̀fẹ́ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ náà tí kò kọ́lé pé ọwọ́ nǹkan tí wọ́n mọ̀ náà lọ bá àwọn èèyàn sọ ó tún wá fẹ́ gbókùn gbókùn wọ́n á sọ pé kódà mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ṣẹ́kù mi báyìí kódà mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ṣẹ́kù mi tẹ̀mí kódà mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ṣẹ́kù mi báyìí ṣẹ́kù mi tẹ̀mí ní mísírà ń bo ṣe àlọ́ wọn lọ síbẹ̀ wọn máa lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ókè wọn lọ síbẹ̀ wọn máa lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọdún wo wá ní ìwọ wọ yunifásitì gbà yẹn ìdí ẹ two thousand and eight ẹ̀wọ́ two thousand and eight ìbùnú káàdì ìdàláyé má ìbùnú sẹ́mi ìdàláyé má lórí two thousand and eight lápá ẹ ti rọ. nígbà àwọn olùmọ̀wá sọ olùmọ̀ yìí wo ó ní ìbùnú bá níbo ṣé ẹ̀kọ́ ni wọ́n kọ́ wa sọ̀rọ̀ ńjọ́ pẹ̀ níbo. eléyìí wọ́n pè é ṣíkè ní ẹ̀sìn lè ẹni tí wọ́n máa kó ń gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ò rí rí lámbọ̀tìbọ̀tì pé ó gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ wọn ò pàdé rí lámbọ̀tìbọ̀tì ìṣẹ́ni kan sọ pé ṣé ọ̀nà agbára ni wọ́n sọ báyìí níjọ́ kàtà wà lọ́dọ̀ wọn ní ọdún níjọ́ dẹ̀. Nípa ẹ̀rí wọn, something like that. There was something like that. Pẹ̀lú ẹ̀ wọ́n pẹ̀lú kí ni? Wọ́n ti wá mọ̀ ẹ̀ pé mò ẹ mọ̀ pé ìrù ẹ̀ náà pọ̀ láyé sùn ìbá fẹ́ apply bẹ́ẹ̀ gbọ́n lónìí àti lògbèsè ayé ẹ̀ ń kéka púpọ̀ ní ọ̀hàn sí ẹ̀ nǹkan kan tẹ̀lé nìsín kò sójú rẹ kò gbọ́ o yọ̀rọ̀ pé kọ́dà ń bẹ̀ yẹn ó kí fún gani ṣe ṣe ló kí fún ṣe lágbájá yìí lẹ́yìn wá bẹ́ẹ̀ ṣe ọ̀gẹ́ kò túbọ̀ sí pé yọ̀ọ́ mọ̀ pé ojú ògbọ́gbọ́ òun nípa irọ́ ló irọ́ ló kúrọ́ ti sá fún kò rí kọ́ gbọ́. e náà ti wá ti alẹ̀ rúbí sọ fún mi tí wọ̀ bẹ́tẹ̀ bẹ́tẹ̀ kọ̀ wá gbọ́ lóòótọ́ gbogbo ń gbọ́ àwa náà tún lómi máa rán tá ní mà. ìrẹ́ kọ́kọ́ gbọ́rọ̀ bọ́ sọ pé nígbà tó sọ bó tó sojú ẹ̀ sojú ọ̀tá ló fún wa torí pé ìjọba ti sọ fún wa àwọn ọ̀nà tó fẹ́ sọ fẹ́ lómi ní bẹ́ẹ̀ jẹ́ pé kọ́jẹ́ pé rọ́lá àmà tàkà ìgbọ́sí ìjọba ń fẹ́ sí rẹ̀ kan ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ wọ́n á sọ fún wa táwọn awò láti òfin ọlọ́run ọba pé á ah, títí nǹkan yìí ti ṣẹlẹ̀ láwùjọ ẹni tí wọ́n wọnú ọ̀rọ̀ wa yóò wọnú láti ṣàpèjú ìfáwọn yẹn irọ́ ló ti dé wá fún wa. àtàwọn àwọn ẹ̀kọ́ ọlọ́run àmọ́ rẹ̀ ń gbẹ̀gẹ̀ mọ̀ta ọjà rẹ̀ síta.

látọ̀dọ̀ tàmẹ́dù bí mùdálẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ àmọ́ ìjọ tí mùdálẹ̀ sọ sọ pé sẹ̀mẹ́rìtù àti mọ̀ ṣé mo gbọ́ á àbàdúgbò fọlọ̀ yẹn ti láàrin ọgọ́rùn-ún ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan yìí tó eléyìí níjọ yẹn á dì mú káwa sọ pé nínú àwọn ẹni gbogbo àdìsí alágbádá wà fẹ́ wọ́n wú ọmọ ìfowórùn bíi tẹ̀lé ó sì ti gbajúmọ̀ ìṣe máa ń parọ́ fóun gbọ́n tí ọ̀pọ̀ ولكنه صرح هنا بالسماع ṣùgbọ́n níbí ọ̀sọ́ láti yanya yanya kó ń gbọ́ torí rẹ̀ ntí ọba kó bá di fìyẹn tó fi di bọ̀ọ̀rì kò ti kó mẹ́rin. rẹ̀ tí mùdálì tó bá ti sọ kó ń gbọ́ ọ̀rọ̀ pé mùdálì tó wà ní kánò sọ nínú àwọn ẹni tí wọ́n mọ̀ pẹ̀lú tẹ̀lé òun náà ni ibnu ishaq ibnu ishaq bàbá omi síra lọ́kọ̀ síra ńlá fún wa tó jẹ́ síra síra tó tóbi wọ́n ń pè ní síra tó ní ìsàkọ̀ ọ̀sẹ̀ mi pẹ̀lú ìmáàmù Malik nígbà kan náà ìmáàmù Malik kì í gbọ̀rọ̀ nítorí pé ọjọ́ mọ̀tẹ́lẹ̀ mọ̀tẹ́lẹ̀ ẹ̀sìn màpẹ́nu síra history irọ́ lè wọnú history torí ẹ̀ ní wọ́n sọ pé ńgbà tí wọ́n fẹ́ apply principle hadith lórí síra ah, ọ̀pọ̀lọpọ̀ kan tí wọ́n ń sọ pé ó ṣẹlẹ̀ èèyàn nílé sọ́mọ́ irú ọ̀nà tí wọ́n gbà wá ń kọ́ wọ́n fẹ́ tẹ̀lé lọ. kódà ọ̀rọ̀ lè débi kí ibùn ìta tó bá sọ pé sẹ̀mẹ́ẹ̀tì tó bá sọ pé àjẹ́tà ni ìmọ̀ màlìkè fún ká wọ́n fi ń ṣe èsì kí nǹkan kan láàrin. torí pé ó ti sọ pé mo gbọ́ ìmọ̀ màlìkè tó wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin eh, tó o bá sọ pé báyà kò kàn bẹ̀ láàrin wọn torí pé o bá sọ pé o gbọ́ kí ló tó kù mọ́ ẹ sì mọ̀ pé tí wàá nù ìsìlám ilẹ̀ nìkan tó dé tó ń sọmọráì wọ́n ń pè ní kíni ìbìnà ìṣàn tí wọ́n fi sọ pé tí irọ́ tó ìbìnà ìṣàn tí irọ́ tó ìbìnà ìṣàn lọ́wọ́ gbajúmọ̀ jù lónìí òun lọ wà òun lọ wà lọ́wọ́ àwọn èèyàn púpọ̀ jù tí irọ́ tó ìbìnà ìṣàn ẹ̀ ti rà eléyìí ń wà níbikíbi eléyìí ẹ̀kọ́ wà lọ́dọ̀ káàkiri abẹ fẹẹ mọ nípa àbíjẹ yà rẹ ni sọlọlá àríwá rẹ ṣẹlẹ̀ torí ẹ sẹrọ tó gbìyànjú sàn ó wà. náà owó ló ń kọ́ sànàbí àríwá tí wọ́n ń ka wọ́n tó ogun àbí ogun? Ogun. eléyìí fi hàn wá pé lẹ́ẹ̀kan láàrin ẹ̀rọ gbàgbé àdéhùn kọ́kọ́ síwájú o táwọn túrà tó kúrú tó kúrú ní máa ké nínú ọ̀rọ̀ àti mọ́tò ṣùgbọ́n lẹ́ẹ̀kan láàrin ń kọ́ ànábi máa ń ké àwọn túrà tó gùn ní sọ́lá tó mọ́tò. àdéhùn alákọ̀ọ́kọ́ yẹn tí wọ́n sọ pé lágbájá ó máa ń ké àwọn túrà báyìí báyìí báyìí báyìí báyìí dábò òrèrà náà sọ pé èmi ò sì kírun lẹ́yìn ẹnìkan sí ìrun rẹ̀ tó jọ tàbí ìdájọ́ àdéhùn yẹn ni pé àdéhùn àmẹ́lẹ̀ nítorí pé gbogbo tí wọ́n lé kẹ̀mọ́ ó ti túmọ̀ sí pé àtọ̀dọ̀ ànábì gan-an ni wọ́n ti rí àwọn kan yìí onísìn kọ́ ti ànábì torí rẹ̀ lọ́wọ́ ṣọ́kùnmọ̀ rọ́ọ̀kì ó ní ìdájọ́ pọ́rọ̀ ànábì bàtàkù rírà sí ní ṣíṣẹ́ṣe nǹkan ìrún ànábì wa Muhammad sallallahu lẹ́yìn rẹ̀ àbá tó mú adé ti wá fún wa o. حديث أبو هريرة رضي الله عنه إليه تما تكن جسلي ضال بالوقع سورة تزن المغرب بقولوا تلقى مكان صلاة المغرب ناس فيه يقول أوفى تتجي الشفق الأحمر سورة الكعبة يعني كي حتى لا تون سوى هذه وقت كتب فاتك وإشاء وليه àwùjọ tí wàá lè. ìsìlámù sáà ti mọ̀ pé wọ́n fẹ́ kọ́ ọ̀tún lórí rákà kan lórí rákà ẹ̀yọ̀ kan kò lè gbà wọ́n twenty minutes. ìjọba ti gbé kúrà míì lé ẹ̀kọ́ náà gba ten minutes. ìkúrà ló burú mẹ́. ìbẹ́ẹ̀ kan láàárín kò sí tó burú. حديث إليه قال النبي صلى الله عليه وسلم ومن كي ألف لام من تنزيل السجدة ني إنا أصبع ركع لفقه في بقوة الجمعة ألف لام من تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين هل من سورة السجدة ني فاتحة ركع لفقه àwọn olùmọ̀wá ní ẹni tó rí ìforíkalẹ̀ tí ń bẹ nínú súrà yẹn lànà bìbí máa ń ké ni ilé ètò túmọ̀ sí pé táwa náà tábà lè ka súrà míì tó ní ìforíkalẹ̀ ó ti túmọ̀ sí i. àdìgbò agbára fúlàní ìfẹ́sẹ̀ náà la bá sàkìkà kí a kà lórí ibi láti foríkalẹ̀ táwa ti foríkalẹ̀ ó ti tó àníbi láti parí rẹ̀ wọ́n ní rárá o wọn ní súra ẹ nítorí tó kó sínú ọ̀rọ̀ nípa àgbẹ̀ǹdà òsìyàn ọ̀rọ̀ nípa ajọ́ ṣẹlẹ̀ nípa ìpadà sí wa pàápàá jùlọ ọjọ́ júmùà náà ní gbẹ̀ǹdà òsìyàn ọ̀jẹ̀ ọjọ́ júmùà lọ́mọ àlùjẹ́nà ọwọ́ àlùjẹ́nà kọ́lọ́jà ajọ́ kan nù wọn ọjọ́ júmùà lọ́mọ náà wọ náà kọ́mọ ìkọ́lọ́ mẹ́jọ ajọ́ kan nù wọn so nítorí eléyìí lànà bí sùnmọ́ ń àwọn súra méjèèjì yẹn. ألف لاميم السجدة تنزيل السجدة أنا من كلي من فتى أنا رأت على فوق أنا أسأل كذي يبكي هل أتى عن الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا نراك لك تقول ايه من وقت دي ما بيسه لسنة سواد دي سورة السلسة سميدي أكي أبالا سنراك على فوق أكي يقول أكا في هذا لسنة àbí káké díẹ̀ nínú sọ́jà nira kàrà bọ̀bọ̀ káké díẹ̀ nínú sọ́tò lè sàn nira kẹlẹ̀ kejì àtẹ̀lé súnà mi. ìjọba àtẹ̀lé súnà eléyìí yóò ké gbogbo sọ́jà nira kàrà bọ̀bọ̀ lẹ́yìn fàtà yóò ké gbogbo sọ́tò lè sàn nira kẹlẹ̀ kejì lẹ́yìn fàtà. eléyìí ni títẹ̀lé súnà tó wà nínú eléyìí. láti fi mà ike màtá máa ń ké sọ́jà níbi tá a ti forí kalẹ̀ níbi tá a ti forí kalẹ̀ tó táwa tó dìde a tún bẹ̀rẹ̀ tatajafa junubuhum an al-madaji'i yad'una rabbahum khawfan wa tama'an a tún máa bá lọ títí a tún parí sura kótó wa di fáàrù kù débi pé láwọn àyè tí àwọn ìmáàmù ti máa mú sílé yìí àwọn ẹni ń kírun lẹ́yìn náà wọ́n máa ń sara àwọn súrà yẹn hàn kó nínú jùmọ̀ à kí ẹ̀ bá ti gbàgbéra kí ẹ̀ bá ti gbàgbéra. ilé ìwòsì níbi kútúbà ìgbé ẹ̀ jọ̀mọ́ àforí kalẹ̀ o nítorí pé ẹni tó ń tẹ àkùránì létí rẹ̀ tó náà ti fi ń gbọ́ àkùránì tí èso ní sí ìtàn gbà tó náà bá gbọ́ wọ́n sọ̀rọ̀ débi wípé wọ́n forí kalẹ̀ fọ́lọ́ wọ́n ṣubú lulẹ̀ forí kalẹ̀ fọ́lọ́ nígbà tí wọ́n bá ti lọ sí ọ̀fún ọ̀nà lọ sí ìsàlẹ̀. torí ẹ̀ àwọn ìmọ̀ wọ́n ti máa ń tagbára láti fi gbé bẹ́ẹ̀ yẹn àwọn àwọn àwọn àwọn ti ọlọ́ àkọ́ lọ́dún náà wọ́n ti ní kura pé yéte òkú là ń lọ yéte òkú là ń lọ yóò ìforíkalẹ̀ là ń lọ ọgbọ́n ọgbọ́n. tó àwọn èèyàn ti lọ ẹ̀yìn lẹ́yìn bíi àti dáhùn ìbéèrè táwọn èèyàn máa ń béèrè pé ṣé kí ìmáà kọ́ máa ṣéǹjì ọ̀ nígbà tí wọ́n sọ Allahu Akbar ti dúró Allahu Akbar ti rúkú Allahu Akbar ó forí kalẹ̀ nígbà tí wọ́n bá débi àtáyá Allahu Akbar wọ́n ní sọ́kọ́ àbúrò ṣe ṣe ṣe kó tí tó burú ní gbogbo ilé yẹn táwọn á sọ mí sáàtọ̀ kóru ọkà bàbà táwọn aṣọ ti àpò ńlá torí ẹ ẹni tí ẹni tó bá wí tó kópa rọrùn tó dàtà obìnrin pápá jùlọ ẹ ṣe làdáni àbí òye yìí bẹ́ẹ̀ nìkan gbóhùn sókè lẹ́yìn máa báwo ló ti ṣe dé káwọn èèyàn mọ̀ pé nìsín ọ̀ ń lọ sí rògbòmù. Ọlọ́ọ̀bùn ìkòtò gbé lọ súnlẹ̀ náà kò ní dákẹ́ títí tó fi parí sẹ́ọ̀. Ọlọ́ọ̀bùn ìkòtò sẹ́ni ọlọ́ọ̀bùn ní mẹ́rin-mẹ́rin-dá. Ọlọ́ọ̀bùn ìkòtò Ọlọ́ọ̀bùn ìkòtò kò ní dàbí ìtìgbà tó lọ sí forí kan rẹ̀. Ọlọ́ọ̀bùn ìkòtò Ọlọ́ọ̀bùn ìkòtò ìyẹn fi hàn kó jókòó.

nìkan béèrè béèrè kan lónìí tó fi tó tó pa burú mi hàn nínú aburú tí ó wà lẹ́yìn tó wà nínú kí wọ́n máa ṣe làdáni lẹ́yìn náà kó máa gbó òṣèlú. ó ní ìmáàmù kírun fáwọn ìmáàmù wa wà lóko ọ̀ làdáni wa lérò pé ìmáàmù ti ti sẹ́ni àbúrò ọ̀hún ìmọ̀ òun kà gbọ́dọ̀ pé rọ́bìnrin wọn lọ́kẹ́ náà ń bò gbogbo yẹn bá ti lórí sókè wọn bá bá ìmáàmù rògbò ẹgbẹ́ wa ké ìmáàmù wa rògbò kan kó sáré padà sí òkú gbàgbọ́n wa kí ọ̀rọ̀ ta ìmáàmù náà wà gbégbó náà òun náà àmọ́ tó ti rí rẹ̀ wọ́n ti padà rògbò ọ̀ bí àti wọ́n sáà ti ti padà rọ̀ ara rẹ̀ kí wọ́n tẹ̀lẹ̀ dáadáa rẹ̀ dáadáa dáadáa rẹ̀ gbogbo wa kó tó òkú. Ìgbésẹ̀ yìí ti òfin ni wọ́n ṣe mẹ́ òfin tó ti rọ̀ òfin tó ti rọ̀ nígbà àtìsé ni wọ́n ṣe tí wọ́n lérò pé màmú ti gbórí sókè wọ́n dà àti wọn kókò ti gbórí sókè wọ́n ti fún wọn bá ń bi tó wà náà wọ́n dà wọn tó kọ̀ bí nìkan wọn ti bàjẹ́ káde ti ṣe ìmáàmù ló dá sí ọ wà fún gbogbo wọn ní kí wọ́n tún kí ilé ìjẹun ti jẹ mẹ́rin so wọn bẹ ní sẹlẹn sunna nínú riwaya Tabarani nínú hadith Ibn Mas'ud wọn ni yóò mú báyìí gbogbo gbàrà náà dùnà síbẹ̀ lókè alif lam mim tẹsílẹ sẹjà láti rákà alákòókò níjọ́ jùmọ yóò àti aláta alif nìyàní ní rákà ẹlẹkẹjì náà ìfàkẹ àjọ jùmọ wọn ni bẹ́ẹ̀ gbogbo gbàrà náà dùnà bá àtúnwò náà síbẹ̀. ìwọ kò sí tó burú kẹ sílẹ̀ gbà kan kò sí ọ̀ràn yẹn ni. sọ ọ́ sì rán lóbi tí wọ́n ti lè láti rán wa létí ètò ìṣẹ̀lẹ̀ níjọ júmọ̀ àtijọ́ pẹ̀lú ètò ìṣẹ̀lẹ̀ níjọ júmọ̀ bẹ́ẹ̀ náà náà ẹ̀rọ tó bí tìfún wa ní ọjọ́ ìṣẹ̀lẹ̀ níjọ júmọ̀ náà ìjọ tó lọ́ọ́ dáná ya rẹ̀ tó bó ti dá àtúpẹ́ ẹ̀ ẹ̀ náà ìṣòro wa tó náà pé àwọn ojúṣe ọlọ́run làwọn. jẹ́ aṣíwájú fún gbogbo ọmọ ànábì Adam wà inna Adam lamunjẹ́ndẹ̀lọ́n fi ṣe nke láti ìgbà na ti wà lẹ̀ pọ̀rọ̀ kìkì ọmọ lọ́nà tó sọ ní ànábì ló ti sọ láti wá fún gbogbo ọmọ ànábì Adam ẹ̀dẹ́gbẹ́ Adam náà ti ṣe àkàlẹ̀ bí àmọ̀ ọ̀dọ́ tó tọ́ ní alọ́dọ́ tó mọ̀ àtọ̀tọ̀ ìjọsọlọ fẹmi sí la ògbó yé wa ìjọsọlọ fẹ tó gbé nínú báwọn olùmọ̀ sọ màbọ wà lámà bẹ́ẹ̀ náà ìwọ náà gan ọlọ́ọ̀dì mọ̀ sí ọ̀nà sùlẹ̀mán lọ́mọ jẹ́ sùlẹ̀mán ti já ní láti ìgbà tí ádámà ti wà ní níbọ̀rọ̀ gidi àbíkọ́ mọ̀ ọlọ́ọ̀dì mọ̀ kálukú òṣùpá kò sí ìjáde wá sáyé. lọ́wọ́ ịwa tí a lọ́ọ́ fi tọ́ka sí o ojú tó fi kan ọkàn máa lo ilé ìgbọ́ àti ìsìnlẹ̀ lẹ́yìn náà fa wọn. ìgbé torí àlẹ́bí lọ́lọ́ ti dáyé kọ́lọ́ ti láti ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ọrụ ìgbé wọn kì í di ọdún mẹ́ta nígbà mẹ́ta owó sì lọ sí láwùjẹ ìjọba ti fa ikú yẹn ṣé báyìí báyìí ló fi kú òbí màá ní ìpínlẹ̀ ó tó ti kọ́lọ̀ dáná bí àdàmà lẹ́yìn náà bẹ́ẹ̀ pé kó tó já sọ́mà àtìlẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà pẹ̀lú àádọ́ta lọ́nà ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years ọlọ́run ti kọ gbogbo tí ọ̀sẹ̀ lẹ̀ ó ti kọ kálukú ló ti kọ tí kálukú ṣe ó ti kọ tí ó ṣe kálukú. torí di eléyìí báyìí eléyìí túmọ̀ sí wípé nínú ló ti tẹ̀lé lọ́dún wa àwọn olùbọ́n sọ pé ìgbà tẹ́lẹ̀ mi wà lánàá gbogbo ìgbà tí ọ̀sẹ̀ fọ́ọ̀n tó bá kọjá gba ibi tí ádámù tó ọkọ̀ wà á lẹ̀ bọ́lọ́ gidi káwé tó bá kọjá gba ọmọ àwòrán lọ́kọ̀ tẹ̀lé tẹ̀ wò pé mi ò fún mi léyìí lọ́kọ̀ tẹ̀lé wò kékeré léyìí lọ́kọ̀ lọ́mú wò kékeré léyìí wọ́n kọ́ yé ìyẹ́ tó tó máa fà kó bá fún yẹn kó bá láéláé orí ibu láéláé ìwé wọn náà ti kí àpọ̀ tó bá fojú ti di sẹ́rin ó lè fún ọ lójú gbangba wọ́n yé bí obìnrin tó rogún rẹ̀ kú ni ẹ̀ tó rogún rẹ̀ kú wọn á tẹ ogún yẹn sínú yàrá. sẹ́wọ̀n yẹ kí ikú ọ̀dẹ́ gbà yẹn mẹ́rin ní ìlú ọ̀nà lè dìde mọ́ àwọn táwọn ọ̀dá ti pọ̀ tó tún wà lọ sọ́dọ̀ rẹ̀ tó gbọ́ fún tó gbọ́ ọ̀dọ́ lédè ọ̀kan lé tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ kí eyín òkú bá di ọwọ́ mu. wọ́n di ọwọ́ mọ lẹ́nu ọwọ́ ọ̀dọ́ orí ẹ̀ ṣe jẹ́ pé láti sáńdà lẹ́nu pàtàkì ẹ̀ kí ló lè yìí mú kí ló lè gbogbo. Adámọ̀ yẹn náà ló ti sábà lórí ikú tẹ̀ lálá. Ibi tó ń mẹ́fọ́ á ṣe sábà tó bẹ́ẹ̀ ṣe sábà lórí gbogbo wa náà. Ibi fọ̀dà. Nígbà tí tòun ti dànù àti kò wọn bá tiwa náà jẹ ọlọ́mọdé orí tiwa bàjẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ibẹ̀ yẹn nínú tó ti ṣẹlẹ̀ ń jọ júmọ́ náà lè fi dá tó náà dá nàbí adam ayé sira àhán kékeré tó ti ṣẹlẹ̀ méjì là ń fẹ́ hmm? ìjọ náà lọ́wọ́ wà lẹ́nu ìjọ náà lọ́wọ́ wà lẹ́nu ìjọ náà láti wọn apàdà wọ̀ wọ́n á ní kíkímọ̀ sí bẹ́ẹ̀ lẹ́nu ìgbà tá a ti mọ báyìí dáná ṣe ṣòfò kọlọ ọkọ àdánà náà làwọn gbé tẹ́lẹ̀ náà torí kó tó dá dáná kan ló ti sọ pé ilẹ̀ láàgbè kí ni wàhálà àti wọn máa gbé adáná kan lọ bẹ́ẹ̀ lẹ́gbẹ́ lẹ́gbẹ́ rí pọnpọ́n. ilẹ̀ náà wọ́n ti kọ́kọ́ rí pọnpọ́n wọ́n ti kọ́ pé ẹsẹ̀ yọ ọ̀fẹ́ yọ ọ̀la yọ ọ̀gá tọ́rọ ọ̀gá títì òfin kẹ̀kẹ́ kátútù kẹ́lá máa parọ́ kó lọ́sẹ̀ ẹsẹ̀ àtòkúbá ẹsẹ̀ olójú ẹsẹ̀ olójú kúbá asìlẹ̀ wọ́n láti tẹ̀sí wa zero tó ń. ẹnì kó ní lọ́dún ẹ̀sẹ̀ lórí ìdádójú ẹgbà gbogbo ọgbọ́n adọ́gbé tiẹ̀ lọ́wọ́ bọ̀. nítorí kì í ní báyìí ádàm àrí ìsìlẹ̀ wọ́n ti tún àlùjá náà wọ̀. wọ́n ti máa dùn rẹ̀. ẹ lákùn bó wọ́n ti fẹ́ padà sí. jẹ́nà wọ́n dàbí ìwọ náà ni. wọ́n kàn gbé ọ lọ sílé ńlá kan gbogbo nǹkan bọ́sìn tọ́mátì bọ́sìn ògiri ọ̀yà mi yóò gbé ya yóò gbé hàn yóò gbọ́ ká yóò gbé hàn yóò gbé bá yóò gbé hàn tó láti gbé yẹn báyìí yóò wá gbé àwọn ọdún oríṣiríṣi tó bá yẹn wá yóò tún kọ́ tọ́ka tó tó bá tún ṣe gbé ọdún òṣìṣẹ́ báyìí yóò tún á gbé àwọn ẹran tó bá ọdún òṣìṣẹ́ jáde tó tó ti di wọn kàn ti ọjà nínú ilé òní tó ọ̀sẹ̀ kan náà wọ́n sọ fún ọ sí tó bá fẹ́ padà sílé yẹn láti lè gba first class jáde yunifásitì wà á padà sílé ẹ̀. ó gbìyànjú àbọ̀ ní gbìyànjú. nà ó gbìyànjú kítíkítí ni. ìgbìyànjú ọmọ pé àyè first class ti lọ mọ́ lọ lọ́wọ́ ní gbìyànjú kan máa ń tó ẹ̀kọ́ ìdí sáà kù lè fa wàlẹ̀lẹ̀. kò nítorí ti ilé ìgbà yìí èèyàn àbẹ̀rẹ̀ ti gbìyànjú kó mo fẹ́ padà sílé. wọ́n dà الجنة وانكو فيها ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر nítorí òrìrì ńbẹ́ńbẹ́ dáadáa nítorí ọ̀gbọ́rí ńbẹ́ńbẹ́ dáadáa nítorí kò sí ẹ̀rọ orí ńbẹ́ńbẹ́ àlùjẹ́ ṣùgbọ́n tá a ti tọ́ àlùjẹ́ náà wò àwa náà ti tọ́ wò ẹjọ́ iye wa àwa náà ti tọ́ wò torí tí bàbá ńlá tọ́ wò ọmọ ọmọ ọmọ tọ́ wò àbí ọ̀tọ́ wò ẹ̀yà torí ẹ̀ ìgbà tí bàbá ńlá wa ti láǹfààní àti tọ́ wò ṣùgbọ́n àwọn náà gbọ́ mo pé àlùjẹ́nà kaba yìí àlùjẹ́nà kaba yìí bàbá ńlá wa ti tọ̀ wọ̀ àwọn náà ti tọ̀ wọ̀ nìyẹn bí wọ́n ti wá ròyìn rẹ̀ fún wa olówó fún kó wọn parí ayé kó wọn parí sínú náà kò sí o kò bu apáta lówó ká padà sá lùjẹ́ ojú kòkòrò tó lọ fẹ́ fàlùjẹ́nà ti wà nù ìpín kàtẹ́ ti wọ bẹ̀rí tẹ́tí má dáadáa ti ń bẹ́ẹ̀ láàrin rẹ̀ àti náà ló kàn bẹ́ẹ̀ ọlọ́mọ sọ àlọ́ màá lọ. torí ẹ nínú tó ti ṣẹlẹ̀ nínú àti bàbá ńlá wa wọ ọjọ́ náà lọ́nà tó mú jáde ń bẹ̀ náà látún á padà wọ kéde àfihàn náà yéde pé kéde àfihàn ọjà àná kan náà fifty thousand years nínú wa túmọ̀ sí wípé ìjọ náà àfihàn ìjọ náà lọ́mọ àjọ náà àjọ náà ìjọ bẹ́ẹ̀ ni tiwọn náà àdéhùn àmẹ́rẹ́ ọ̀hánà tó ń bá àdéhùn sọ̀rọ̀ tó gbogbo bó ti yọrọ sí mọ́ níjọ ọdún wà gbogbo nǹkan tó bí abẹ̀rẹ̀ ni wọ́n máa ta kíjokíjo wọ́n máa ta sókè ta sódò bẹ́ẹ̀ wọ́n máa bà wọ́n kọ́kọ́ má jẹ́ kó ní lọ́jọ́ ọjọ́ òkè àfihàn abalẹ̀nu ń ta ọkàn yìí ṣe kà oníkàlùkù ọ̀gbìn wa wò pé yóò àìsíṣẹ́ friday i have a promise today. a ò ní إذا السماء انفطرت إذا السماء انشقت قل قل تقل يوم تبلى السرائر قل جل وإذا البحار فسرت تقل جوني أي أيها نيرو يا نو في جون يوبا ما كان سبحان الله so àlejò ìpè ká máa rántí ká máa gbàgbéra ká máa rántí pé gbẹ̀ndà ìyá máa ń bọ̀ tí wọ́n bá ti fi irú ọjọ́ òní náà ní ọjà yọ ó mọ́lú ló mú ẹ̀. lẹ́yìn rẹ̀ ládùn mi wọ́n wá fọ́nà wa lọ lórí àti ní àgbọ̀yé tó péye nínú ẹ̀sìn wa fọ́nà wa lọ lórí àti náà ti ń tà ń gbọ́ yé ọlọ́run bá ó ti wá lọ́kàn nínú ẹni gbọ́rọ̀ tí ì mú lò. sábàbí oríire fún láyé àtàkùn yá sùhánàfọlọ́ọ̀kùn wà lọ kírun ìdí ni pé àwọn fẹ́ kéèyàn kírun ní ìgbà tí ọkàn rẹ̀ tó kúrò nǹkan ayé àti gbogbo tí máa kọ́ ìrojú báyìí níbi àtìsí tọ́lọ̀ lọ́nà tó fi jẹ́ pé bẹ́ẹ̀ ló fara kírun bẹ́ẹ̀ náà lè yàn fọkàn àtọ̀

torí ẹ ẹkọkọ jọ náà kí ẹ tó wá gẹ́gẹ́ bọ síbẹ̀ ẹnu wa jẹ àjẹ ẹran lọ́nà tó lé pé ọkàn tó lórí ọrùn mi ọkàn tó lé síbẹ̀ torí náà bá ti yóò jù orí èké má torí ẹ ẹ má jẹ àjẹ ẹran gẹ́gẹ́ bó ti wá nínú àdé káwá kì í jẹun àti tẹbi bá pa wá tá a bá wá jẹun àìsí àjẹrán. Ìṣàlàyé

tí ọmọ kàtẹ ń yí sẹ́ni tí a bá yí yóò yí níbi tí ọ̀nà ọwọ́ tó ṣe ń lọ níbi tí ìgbọ̀n ọwọ́ tó ṣe ń lọ níbi tí àwọn oríkèé ń lọ wọn tó fà ń pé kíá tọ́nà fẹ́ èmi sànàbí adamari ìṣẹ̀lẹ̀ àmàlára níbi adamu sáré ó ti sáré lóṣù gbogbo ti ṣubú gbogbo orí tó á fi délẹ̀ lórí wọn á ti kúrú fún ń máa ń lé ìdí bóyá bí ó bàbá ní kí wọ́n máa ń dé ìjẹ́ wọ́n máa kà ẹ̀sọ̀ kí wọ́n máa kà ètò ìgboro ètò náà. Bọ́ọ̀sì máa ń dé sírì kò sí sẹ́nìkan fọlọ̀ lánàá Thank you.

ṣùgbọ́n àwọn mọ́tẹ́lá yìí ti ká forí kalẹ̀ á àǹfààní wà bẹ́ẹ̀ gbàtọ́ bá kí àpò á lè forí kalẹ̀. nítorí gbogbo tó bá ti kó bàtúndé bá ṣe pa tí ọgbà tiẹ̀ yẹ ẹ̀ kí mùsùlùmí mọ́ jù lọ. torí pé tó bá forí kalẹ̀ yẹn á ìbànújẹ́ ṣètọ́nù ó ti tọ̀ sí ibi kíláàsì ló ń lọ báyìí ìtọ́nà mi kò ń wo ṣe tó ń kọ́ tó ń fi tó ń fi so ni wọ́n ti rọrùn nítorí ẹ̀ tí ẹ̀ máa ṣe gbogbo wa tí ẹ̀ máa ti ká òkú láàrin òde bẹ́ẹ̀ ọ̀dà náà àlékún sọ. alhamdulilayi pípé gbogbo dáàsì àti jóòsì wa kọ́nà ti kọ́ kápẹ́ wá sílẹ̀ ayé ẹni tó bá ń ṣe méjì nípa ilé ìròyìn jẹ́ mùsùlùmí nítorí pé ọlọ́run tó kọ́ tí ó sì ọ àti tí wọ́n ṣe ọmọ ta lọ́ọ̀dẹ̀ ta lọ́ọ̀dẹ̀ bàbá rẹ̀ ẹni ẹ̀jẹ̀ ya rẹ̀ ilé ẹ̀ sí lọ́wọ́ rẹ̀ kí ló ṣe ẹ̀mí ìlú lọ́sẹ̀ tó kù ẹ̀mí ìlú lómi tó kù ẹ̀mí ìlú wọn pọ̀ létí láyé ẹ̀mí ìlú wọn náà pa létí ẹ̀mí ló lọ sí àmàlà rí ẹ̀mí ló ló ti bẹ̀rẹ̀ sí i ìrẹsì tó jẹ láyé òǹkà rẹ̀ mélòó ní tá a bá kà rẹ̀ kọ̀ gbogbo ẹ̀rọ náà ti kọ́ kò sí tó tuntun kọ́lọ̀ gẹ́gẹ́ báwọn ẹ̀rí tó mú gbogbo ti tètè ẹ wá ní sẹ́ni tí wọ́n ń jalè ńkọ́ sí kádàrá tiẹ̀ ọlọ́run ti pàkọ́ ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ pé yóò ṣe bẹ́ẹ̀. àkọọ́lẹ̀ tọ́lọ̀ ti kọ ọkùnrin àti ìkòrí yẹ. ẹ̀yà àfikẹ́ni tí àkọọ́lẹ̀ fún yẹn ti ń lórí ẹ̀ ti máa ń ṣàdùà. yóò tún wá dé kó ti wà nínú àkọọ́lẹ̀ pé yọ́ ṣàdùà. pẹ̀lú àkọọ́lẹ̀ pé yọ́ ṣàdùà àtúwọ́n á fà àkọọ́lẹ̀ bá àmúkọ́mọ́sí bẹ́ẹ̀ náà. wàá jókòó tẹ̀lé wa gbẹdẹgbọ́n náà lọ́kùnkùn máa jálè gbàtọ́lọ́dẹ tí kọ́kú máa jalè kí ló lè wá kú nítorí ẹ̀kọ́ ní kíkà rẹ̀ di ọlọ́wọ́ ìgbọ́rọ̀ rẹ̀ ti fà kọ́lẹ̀ bá di ọlọ́ rẹ̀ yẹn fi àkọọ́lẹ̀ bíi ti àwáwí ìṣẹ́ ọlọ́run ti fà kọ́lẹ̀ pé màá jí ẹran jẹ ọlọ́run ti fà kọ́lẹ̀ pé dádì rẹ̀ kọ́ ìjọ náà ni ó fọ̀ bẹ́ẹ̀ di ọlá hán onítọ̀kọ́lọ́ fà kọ́lẹ̀ tó àti dìnnà àti kọ́ fà kọ́lẹ̀ kọ́ jẹ gbọ́gbọ́rùn-ún tó bá níyàwó àmọ́ náà ti kọ gbogbo ọ̀kan lẹ̀ kò sí kankan àtikọ́jọ́ kọ́ náà ti kọ́ lẹ̀ tó àwọn bí ọ̀gbọ́n náà gbọ́n náà gba ah, tọ́lá náà ló lẹ́nu kọ́ eléyìí tọ́lá náà lẹ̀ máa tán rẹ̀ bí ọ̀gbọ́n gbogbo ẹ̀ lọ́nà ti kọ́ lẹ̀ ẹjọ́ ẹ last lecture pé mímọ ikọ tá a máa dá padà fúnra wa tó bá di yọ̀nà sí àwọn pé àwọn òbí wa náà tó tún ní ìṣẹ̀lẹ̀. dáadáa dáadáa àti màmá wa àti bàbá wa. gbogbo àwọn ọkọ bí ẹ̀ma ti ṣe oúnjẹ ọmọ bí a lè rẹ̀ ṣe àwọn òbí ẹ̀ kéékèèké bí ọmọ tí ò bí ìmọ̀ ọ̀sán. ṣé ti bàlágà ẹni ti bàlágà ọlọ́run ní kí àjẹ láti o tó ti bàlágà gbígbé ẹ̀rọ ti dájú ẹ̀wọ̀n kó sórí tẹlifíṣàn wọn kó bàlágà yẹn ọ̀ iye tí wọ́n ní kí ẹ san sùn ní pọ́jẹ́tì rẹ̀ just forty thousand naira ọwọ́ àlùlù opportunity ìgbé pọ́jẹ́tì ń bọ̀ ọwọ́ àgbà eighty thousand lọ́dọ̀ dáàbì rẹ̀ eighty minus forty tètè sọ fún bàbá ọ̀la yìí wọ́n má jọ̀ọ́ lájọ́ yọ̀ ọ̀sẹ̀ ọ̀dọ̀ mi. ọ̀gbọ́n náà máa rí ti láti fi èèyàn lè túnra rẹ̀ ṣe. Ìjáde ìjẹ́jẹ́ mọ̀ pé ẹ̀yìn tí mo bá

ẹ mọ̀lẹ́bí kan sí ẹni kò sí bẹ́ẹ̀rẹ̀ anybody ojú lọ ta ni wá ó wọ́n kẹ́ ẹ ránkó. ẹlẹ́jà bẹ̀ kò ní wọlé máa lọ bí wọ́n ní kó máa ka ọkọ̀ máa ka tí kọ́ máa kalẹ̀ ẹ́ والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف قلت ما بعرف انا بحكي سؤال ده نعم عليكم السلام والنعم آه. كرسي pé tó bá jẹ́ sí àlùjẹ́lẹ̀ àkọ́kọ́ ojú kan ò rí etí kan ò gbọ́ rí kò tí ẹ̀ sọ sọ́kẹ́ èèyàn rí eléyìí ìtàn kò sí ni ọ̀nà lọ sọ bẹ́ẹ̀ ó ní mo ti pèsè àlùjẹ́lẹ̀ kankan lẹ̀ fáwọn ẹrú pẹ̀lú bí a máa la àìrìn rà wọlé ọgbọ̀n sẹ́mi wọlé ọkọ̀ àìrà sọ́ọ̀bù rẹ̀ ṣe. gbogbo àná bí ìgbà tó ń béèrè fẹ́ sọ bẹ́ẹ̀ létí rẹ̀ gbọ́ nínú tó wà ń bẹ̀ ebi apá kan tó wà ń bẹ̀ ti owó yẹ lọ́kàn tí èsì bá lè lọ́kàn tó wà ní adẹ ní yẹmẹ jáde kan ádámù náà wọ̀ ọ̀kan ní yẹn India ti bẹ̀ lọ́wọ́ ọ̀là àlùjẹ́ nà yẹn. sẹ́mi ike ọlọ́run bá sọ pé فأذلهم الشيطان فأذلهم الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا وقلنا اهبطوا هذه السقاية sọ̀kalẹ̀ látòkè ni wọ́n máa ti sọ̀kalẹ̀ àbí láti lẹ̀ látòkè wálẹ̀ àlùjẹ́ńdà tó wà lókè àwọn sẹ́mà lọ́n lọ́n ti sọ adá lọ ká. ẹnìkan kò ní tó wà bẹ́ẹ̀ ẹnìkan ọ̀gbọ́n tó wà bẹ́ẹ̀ ẹnìkan ò dúró nípa tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àyà ẹni tó lọ́n láti mú wọ bẹ́ẹ̀. torí kìí sá ádámà nìkan lórí bẹ́ẹ̀ kìí sá ádámà nìkan lọ́gbọ́n tó wà bẹ́ẹ̀. ahọ́nẹ́lẹ́ anábìá muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà àbí nígbà tó lọ́n torí rẹ̀ lẹ́yìn àtọ̀ ẹgbẹ́ ẹ̀rí tọ́kẹ̀ tó gbòòrò ni ṣùgbọ́n láyọ̀ kúrò kó ń ẹ̀ ní lẹ́yìn ìgbà ìdàlùkì yá yàtọ̀ sáwọn ti mú ni ọgbọ́n tó wà ń ẹ̀ àfàwọn tó náà bá ti mú wọ bẹ̀rẹ̀ kò sì sẹ́ni tó ronú nípa tí ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni yàtọ̀ sáwọn tó náà ti mú wọ bẹ̀rẹ̀ síwájú fún ọ tó kù lọ́rọ̀ kó yé wa tó kò pàtàkì kankan lọ. Ìgbọ́n sọ fún ọ pé kirikiri ẹ̀wọ̀n kan ni ẹni bá ń jiyàn yà á kirikiri báwo ẹsẹ̀ kó pọ̀ nǹkan ní wọ́n ra wọn. wọ́n bá sọ ọ́bẹ̀. pépé kìíní yẹ ẹ̀sìn. ìṣẹ̀lẹ̀ lọ pé ìṣẹ̀lẹ̀ láyé àbí ìṣẹ̀lẹ̀ wọ́n sọ fún pípẹ́ tí ìbá wọ̀ ọ̀bẹ̀ wọ́n bá mẹ́ta ọ̀bẹ̀ ọ̀ wọ́n á kì mẹ́bọ̀ ọ̀nì. ìṣẹ̀lẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní bí olùdíje ń ṣe èfín ṣe èfín wọ́n tún yọ òní ọ̀ ọ̀ ọ̀ ẹ̀ mẹ́ta ìwé bí yá wọ́n á ní ìyá ń bẹ́ ń bẹ̀ sí ìyọ̀ yìí. Ìyá ń bẹ́ ń bẹ̀ sí ìyọ̀ yìí ní àyàwó wa ní àtọ̀kù ìyá ẹ̀fẹ́ àyàbá wọn tó fi. Àwọn àgbòdì àti ṣẹṣẹ́ yìí. o. bá ti jẹ́ pé ẹ̀tọ́ àwọn èèyàn níbi ọmọ wò mí ọwọ́ alọ́ọ̀mù àpòlítì rẹ̀ ní kó ṣe kí ni ó dáwọ́ padà èyí tó ti ti bọ́lọ̀ tó àwọn tó bá kọ́ lọ ọ̀tẹ̀ sí ìgbà tó mú owó èèyàn ọ̀fẹ́ náà lọ fún fẹ́ wà á tọrọ wà á wá dáwọ́ padà polówó ilé yẹn ti àmọ́ pé astaghfirullah o ti jẹ́ wọlé ọ̀ràn ilé ìlòsìn ọlọ́ anábì sọ bá tó náà ní kí nǹkan kan máa ń bẹ lọ́dọ̀ rẹ lónìí tó ọgbà lọ́dọ̀ ọmọ ẹ̀yà rẹ nígbà àbòsí ìyá padà lónìí tó tó dọ̀là ọ̀la ọjọ́ wo ọjọ́ gbẹ̀ndà sí yàn tí ò ní ti dì iná wọlé dirham kò ní tó gbó kò sì ní tó wò pàdákà àmọ́ ìtẹ́rì rẹ ni wọ́n máa fi kàwé yẹn tí dáadáa rẹ bá tán àwọn èèyàn oníṣàforíjì fún ọ wọ́n kọ́ ẹ̀dá tí wọ́n mọ̀ kó wọ́ rẹ̀ lónìí kọ́mọ́dọ̀ la gbogbo dábà wọn fà jẹ́ ìjà ìjà dàgbà nítorí kẹ́rù wo lè bá kú yẹ dábà tó dábà náà tó túbọ̀ tó bá pé o ọ̀ kẹ́rù lè kú yẹ náà. wọ́n ti pé bí ẹ̀yàn wa ronú dáadáa ni wọ́n á padà sàgbà sí ìyẹn báyìí tó látara àwọn tí wọ́n á ronú sí yẹn padà ìwọ́n padà wọ́n máa bí àwọn eh, tó bá wá ti ní ẹ̀mẹ́ rí ẹ̀mẹ́ jọ àdúgbò náà bá ọ wà tó fi ẹ̀mí nígbà tó bá ti bẹ̀ lóde. àwọn ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ tó wá wá pé àwọn àṣà àtàwọn àtẹ̀gbẹ̀ta máa ṣe é ní ìfẹ́ bíi time jẹ́ pé ó jẹ́ free time wa àbí ṣe ìṣòro wa. ẹ̀yẹ́ lè fi dáadáa wọ́n tẹ̀wọ̀n. Òtúmọ̀ sí pé òtúmọ̀ sí pé ẹnìkan ọ̀sẹ̀ wo méje tó bá ṣe lékè tó bá pọ̀ ìyẹn ni pé òun ní credit tó fi ṣàbẹ̀sẹ̀ rẹ̀ wo òfin náà láti dáwọ́ olówó padà láyé ọ̀rọ̀ ọ̀ fẹ́ kí sísan wọn lẹ́sàn-án wọn nínú sẹ́ẹ̀rì rẹ̀ kọ́kọ́ ọ̀dọ̀ máa ná wọ́n máa ti ní kiri ọ̀pọ̀ yóò ti jọ pé lẹ́yìn ìdìbò òní wọ́n tó ti máa ń sàtìlẹ́ ìsàtìlẹ́ الله أكبر الله أكبر أشهد أن لا إله